قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين الحمد لله الذي جعل كل شيء في موضعه والصلاة والسلام على رسول الله المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن سلك نهجه إلى يوم البعث والنشور أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك فون ألون أترى عليكم كي أترى على فون نبي sallallahu alayhi wa alihi wa sallam àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá wà lórí ìlànà tí ànábì mú wá bá wa tí ó fi dọjọ́ alkiyama eléyìí ni ètò yín ètò wa dáwàtul haq ìpèpè òdodo èyí tí ó máa ń dé sí etí gbọ́ wa ní gbogbo ìdájí inú Ramadan láti iléeṣẹ́ Premier FM ninety three dot five tí àwọn ẹrú ọlọ́run ọba tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ kọ́lọ́mọ́sà ìbánisọ̀ wọn lẹ́sàn-án olóore. èyí tí àwọn àfáà wa فضيلة الأستاذ سليمان محمد الأول أبو بيايا tí wọ́n bá ní tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ abala kejì tí í ṣe ìrìn àjò ojú oorun kí ọlọ́run mọ́sà ìjẹ́ kí á rí wọn pẹ́ tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún wa ní mọ́sálásí ńlá ìyànà bóríjà ìmáàmù àgbà fún wa ní green mosque gbági bákan náà níbi tí wọ́n bá ní bádé ní òru tàná òun náà wọ́n ti mọ́ bá ní tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ìrìn àjò ojú oorun tá a mọ̀ sí ọ̀rọ̀ àlá àtàwọn nǹkan tí ó so máa فليتفضل مشكورا مأجورا أعوذ بالله من الشيطان الرجيم وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق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 a gbé ọ̀rọ̀ wa láti bi qimatu ru'ya wa ahmiyatuha fil islam kí ni pàtàkì tí ń bẹ fún àlá ojú oorun kí ni pàtàkì rẹ̀ nínú ẹ̀sìn islam yìí bó o sì ni ẹ̀sìn wa ló ṣe ka àlàásí pípọ̀ ǹjẹ́ ẹ̀sìn fi ojú kan wo àlàbí àbí òun náà ti ẹ̀ fi ojú tí kò nítumọ̀ tí ọ̀ lásù sí ṣẹ́sìn ẹ̀sìn fi wò náà nínú ìsìláàmù lè rúùyà kíma àlìyà ipò tó ga tó sì tóbi òun ni àlàní nínú ìsìlámù yìí wà àmì yàtò àkẹfẹ́ rọ̀ kọ́dà bí ẹ̀sìn ṣe kó àlàlílá bó ṣe kó lẹ́kàn ó tóbi ó sì pọ̀ pípọ̀ nítorí wípé a rí nù àwọn èèyàn gẹ́gẹ́ bá ṣe máa ń sọ́dọ̀ wípé láàyè di àdúrà lè rú ìyá wọn ò rí tàlárò wà láàyò kímọ̀nà làhá wázinan kọ́dà wọn ò sì fáìlì fún gbélé pé wọ́n kọ́ ọbẹ̀ kọ́dà nínú dictionary wọn kò sí bọ́lọ̀ tí ń jẹ́ àlà ń bẹ̀ bẹ́ẹ̀ sì ni ọlọ́run gẹ fúnra rẹ̀ ó gbé àlà sí ipò tó tóbi pọ̀ ó sì fún ní ìpàtàkì ẹ̀ sí inú ẹ̀mí ẹdí á lọ bí àwọn àǹfààní tí a máa kà ní ọlọ́kan ọ̀jọ̀kan yìí o ní ó di àmọ́ bóòlù ẹ̀sìn wa gẹ́gẹ́ bóòlù ṣe bàbàrà àlà sí eléyìí ni ó di àmọ́ wípé àlà ẹ̀ igun kan ni tí ẹ̀ ṣe igun awẹ́wà nínú ẹ̀sìn Islam àkọ́kọ́ inna ru'ya mumahhadatun lil wahyi ọlọ́run ṣe àlà lílá ní ìjí ní ilẹ̀ ṣáájú kátólì sọ́dọ̀ gòjìṣẹ́ fún àwọn ànábì rẹ̀ ìrìn ní jàkín ìfúnilára wípé ẹni tí mo fẹ́ nà mí ọ́ ìfúnilára ẹni tí mo fẹ́ ránṣẹ́ mí ọ́ ọlọ́run lo àlàbẹ̀ ọmọ ẹ̀jẹ̀ bẹ̀ fún àwọn ànábì rẹ̀ àwọn ànábì mọ̀ ń sọ̀rọ̀ àwọn ànábì mọ̀ ń sọ̀rọ̀ àwọn bọ̀ كما يقول من كتافي جاء من حديث أم المؤمنين عائشة رضي الله تعالى عنها أرضاها الصديقة بنت صديق يا عائشة ọlọ́jọ́ dàrí bá ní kẹ́ wọn ah. wọ́n bá mi sọ̀rọ̀ nínú nǹkan tí wọ́n lára oúnjẹ ọ̀hún sallallahu alaihi wasallam wọ́n ní awwalu ma budi'a bihi rasulullahi sallallahu alaihi wasallam min alwahyi arru'ya as-salihatu fi an-nawm fakana la yara ru'ya illa ja'at mithla falaq as-subhi ní ọ̀sán bọ̀kọ́fí ìyàwó aisha wọ́n bá ní sàbẹ̀ wípé tí wọ́n bá bí alẹ́ rẹ̀ pé kí lákọ̀ọ́kọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ ìjẹ́ nẹ́bí fún ànábì wa àti ń fún ọ lára pé ànábì ni ọ́ afẹ́rẹ́ ránṣẹ́ ẹni wọn ní ìyẹn tí ó ti bẹ̀rẹ̀ fún sí ọlọ́run òun náà ni àlá lójú rẹ̀ kí ló ti fà á nígbà tó di pé ìdí ànẹ́bí ànẹ́bí ìṣòro máa bọ̀ fẹ̀kẹ́lẹ̀ láyà ọ̀ṣẹ́ láyà àrú ìyá ìlà jẹ́ mítla fọlákì súbọ̀ ànẹ́bí ò ní lálá kan àti kí nǹkan wọ́n ti lè gẹ́lẹ́ bó ti ra lójú ayé gẹ́gẹ́ bí ojúmọ́ ṣe wọ́n mẹ́gbẹ́ o kí n tẹ́yìn tẹ́yìn tẹ́yìn ọmọ rí ẹtí ọ̀sán ní ọ̀tẹ́lẹ̀ tí òṣèlú olùmọ̀ àwọn padà bẹ́ẹ̀ lọ́wọ́ sí fún nàbí sallallahu alaihi wasallam bákan náà láàrin pàtàkì náà ó ń ṣe ọlọ́run tó ń bá ní sọ wípé arúgbìyà àlàtàwí mẹ́sẹ̀ juz'un egidẹ́ kẹni min sittin wa arba'ina juz'an min an-nubuwwa nínú ọgbọ̀n ó lé ní ogójì fi máa bá wà nàbí rẹ̀ sọ àlànà egidẹ́ kan nínú rẹ̀ ó ní ọ̀nà tọ́yìí ẹ̀jẹ̀ agbóhùnbí àdìsí kásálà yékéyéké níbẹ̀ àkọ́kọ́ tí àlàbà lè jẹ́ ègidé kan nínú ìmísí ọlọ́run fún àwọn ànábì rẹ̀ àjẹ́ wípé tó bá rí bẹ́ẹ̀ iná iná fi hàn máa yóò di wọ̀yọ̀mtẹ́lẹ̀ ìbẹ́nu àlá náà èyí tí ilé ìsàlàyé rẹ̀ kò ní rọrùn láti lè ìsàlàyé jẹ́bi kíni kẹtẹ̀yà hàn kéèyàn pọ̀ òun fún wọ́n kọ́lùbí àyàn kí nǹkan tó jẹ́ nǹkan téèyàn mọ̀ ní nǹkan ẹlẹ́mì tàbí nǹkan téèyàn rí báyìí kó tó ń di kí bí lọ́dọ̀ òkúta kí bí ọdọ̀ jò tàbí wàlí pìlà aláṣẹ ìmìnira ìmìnira ọ̀rẹ́ tàbí kó tiẹ̀ wá pẹ̀lú kọjá pé nínú tọ́lá ń fi pamọ́ ní kọ̀kọ̀ kó hàn yàn ṣùgbọ́n tá a bá lọ tá a bá bọ̀ náà a rí pé kò sí ìyapẹ̀ ẹnu láàrin àwọn àfẹ́sìn anàrúyà sọ́ọ̀dìkọ̀ anàrúyà asọ̀dìkọ̀ta wípé aláàtẹ̀m tó kílí àtòjú òtò lọ́kọ̀dọ̀ náà káàtì ìmìtẹ́fẹ́fẹ́ rẹ̀ wà á kọ́ àṣàrà yẹ hakùn òótọ́ ni wà á nàá mi lọ ọ̀dà náà lọ́kì ti wá tí a bá wọn sọ̀rọ̀ pa pé àlàdá ó kíà ó kíà báwa ní ìṣẹ̀lẹ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ rẹ̀ ọ̀rọ̀ wọn dọ́gba ọ̀dọ̀ lámù tẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ rẹ̀ láàyè ń kíra ẹnì kan ní pẹ́ aláàjọ́ nkẹ́kẹ́ kò ní túmọ̀ ayé àtàwọn èèyàn kan tẹ́ ẹ̀ka ara yẹn díẹ̀ apá kan alùlù ilẹ̀ hard àwọn tí wọ́n gbàtọ̀ náà wọ́n ṣẹ́rẹ̀ bí màtí wọ́n mìíràn lè mọ̀ nínú ọmọ ọ̀tẹ́sílà ọmọ ọ̀tẹ́sílà kọ̀ ní ọkọ̀ wà lónìí ṣùgbọ́n tàn ti bẹ́ẹ̀ ẹ̀rí àti ti ń ṣẹlẹ̀ ọ ti pè wọ́n lọ́wọ́ ẹgbẹ́ fún àwọn ìsàlẹ̀ ọkàn wọn wọ́n gbà ìpín ẹlẹ́tàn ní àwọn afáwọn àkùtọ́ bí wọ́n ní ẹjẹ́ káwọ̀ dá sọ́rọ̀ yìí wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ tó sọ̀rọ̀ bí ń wá bọ́ọ̀lù ọ̀hún ti máa mí sí àwọn ànábì rẹ̀ ó mú ọjọ́ kan bẹ̀ yìí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ torí pé ní láàrín náà jésù ń bá kí ìmìlẹ̀ nùbú wà kì í ṣe wípé ègìdé nínú ìjẹ́ ànábì ọlọ́run ìjẹ́ ànábì wọn ti parí ẹ̀ kò sí tó jẹ bá mọ́ àti ẹ̀ní torí pé ìjẹ́ ànábì wọ́n ní nǹkan tó àti tó bá tiẹ̀ ti tán pẹ̀lú mútọ́ ọmọ nàbí wàsọ́dọ̀ tó sì pè ní ìgbẹ̀yìn òjíṣẹ́ fàáìl muhabarakin ìmá rẹ̀ sí ìṣẹ́kù. ṣùgbọ́n tábà wọn náà fi ìmọ̀ malik sọ jábí ibà bìbárì bí ó ṣe gbà wá ní ọ̀rọ̀ ìmọ̀ malik wọ́n ní wọ́n bí ìmọ̀ malik lérò wípé àyà àdúrò ru'ya kullu ahadin tí wọ́n tó ìntì bí mẹ́mí sára níbi rẹ̀ tó wá lẹ́gìdé mú ẹ̀ náà wọn làlàjẹ́ ẹ wà máa fi nǹkan fi mẹ́bàrán bí rẹ̀ sọ̀rọ̀ àtàwọn ẹni rẹ̀ náà sọ̀rọ̀ ẹ wà máa fi fi ẹbí ẹ wà sọ di aráàbí sọmọkàl ìmọ̀ màtí bá wípé àrùn ìyá jésù omi ẹnu bó wà àlá tẹ̀wọ̀ yẹn èdìgé kẹbẹ́yì kíkú nínú ìsọ́ni nínú ìdí ànábì òní fàlàyé àbìnàbùwà ìntọ́ àbá sì fi ń bá àwọn ẹni rẹ̀ sọ̀rọ̀ ṣé jẹ́ àwọn òjíṣẹ́ rẹ̀ tó bá mo tí ń tì kan fún yàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá àmọ́ túmọ̀ rẹ̀ kéèyàn yá dáa lé kì í ṣe nǹkan awẹ́wà o tá a bá lọ dá lórí eléyìí náà a rí i pé ìmáàmù Málíkì náà rahimahullah lam yurid anna nubuwa baqiya kò pé àlà ní ìjẹ́ ànàbí tọ̀sẹ́kù ṣùgbọ́n tí àáfà sọ ni wípé inna lamma ashba'at an-nubuwa min jihati al-ittila' ọjọ́ bẹ́ẹ̀ ló ń ṣe bá ọ̀rọ̀ bí ìṣòro nípa pé ń tọ́ba lọ́la náà ń tí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ bá fi hàn ó sì ń bá fi hàn náà ni alàbá ọ̀dùnlọ́rẹ́ lórí apá kẹntọ́ lọ́wọ́ bá fi pamọ́ láyà ń bàbí ayù tẹ̀kẹ́ lamàfi ya bìgbẹ́rì ilmin ń tọ́lọ̀ bí ìfẹ́ sọ wípé gbogbo ń tọ́ba ti jọmọ́ là ẹ má dà sí ń dàkúdà jẹ́pẹ́jẹ́ pé ìjẹ́ ànábì fáwọn ànábì ọlọ́run ló ṣe wọ́n bẹ̀rẹ̀ ti mí sí wọn tó ló ń bá wáá fi èjì kẹrẹ ẹnìkan nínú tí mo ẹ mọ́bí ṣe mọ́bá ànábì rẹ̀ sọ̀rọ̀ ẹ mọ́sọ̀ọ́ di ń tẹ́ tẹ̀ sórí igbá ẹ di ń tẹ́ mọ́ fi máa ṣàwádà ẹ sọ̀rọ̀ ayé dáadáa o àrí ọ̀rọ̀ báyẹn kódà lára àwọn nǹkan tí yóò pè àlámọ́rì dáadáa wọn náà ní tó wọn lọ àdìsí àbí dàrdà kí ni àwọn tìrìmì gbà wà rọ̀ṣọ́mọ́ wọn ò tààlà àbú dàrdà wọn lọ bọ́lù sàṣàràm jọkàn ọwọ́ ní ìrìn ànárì mo fẹ́ bèrè bèrè kan àbí kí ni kanáà ó ní mo fẹ́ bèrè à ń kọ́ lè láì tààlà nípa àtọ́ àwọn bọ́sọ̀ nù àbú jẹ̀bẹ́rì ànábì eré àwọn ọmọ ọ̀tayé agbára tàbí kí a lọ́sẹ̀ sọmọ àwọn àjẹ̀ náà wọ́n kó àwọn obìnrin ìgbé ẹgbẹ́ fún àmọ́ gbádùn bẹ́ẹ̀ àní kú ń bẹ́ẹ̀ àní sùn bẹ́ẹ̀ àní mọ́tọ́lẹ́tì bẹ́ẹ̀ gbogbo eléyìí pátápátá àti gbẹ̀yìn òye ewé tó ní ìrọ́dùn náà tayé àwọn bọ̀ fàdé. Àwọn olórí ètò ìmísùn náà ìwà ètò ààrùn tó lè ṣe ìrìnà.

òjíṣẹ́ ọlọ́run bá dá lóhùn sallallahu alaihi wa sallama wípé àbúgbàdá ah, sí máa wọ nǹkan ma sa'alani ahadun ani ghayraka mundu unzilat ẹnì kẹ́kọ̀ọ́ tí ìbí mi léèrè nípa àyà ìrí ṣáájú rẹ ní kùrú bàtọ́lọ́wọ́ bá ti sọ àyà ìkàlẹ̀ fún mi jẹ́ wọn sọ fún ọ ìyà ru'ya salihatu yaraha li muslimu aw tara lah òun náà ni àlá tó dáa tó kíá tó panilẹ́rìn kódà tó mú ẹ̀rìn bóòdè lẹ́nu ẹni látọjú ẹ wojú ayé yàrá àlè mùsùlùmí tọ́lá wọn bọ́ jẹ́ kí mùsùlùmí orí lójú ẹ pé ah olùlọ́wọ́ wa ti dáadáa báyìí fún ẹgbẹ́ mọ́ ló ń bára àwọn láyè báyìí ee ló ra ọ̀kan báyìí àwọn tó rọ̀ ọ̀la tàbẹ̀ nìkan ni ó tiẹ̀ lásì lálà tí wọ́n wà túmọ̀ rẹ̀ tí wọ́n máa já sí ìró ìdùnnú báyìí náà fún èèyàn látàyé. eléyìí jẹ́ àkọ́kọ́ nínú tí a mẹ́nuba lórí tí a fi mọ̀ wípé ee ọlọ́ngàn fún rẹ̀ ọ pàtàkì aláì nínú ẹ̀sìn ọpàtàkì pípọ̀ náà kápẹ́tà lọ síbi nǹkan kejì àrùyà alákàwí dẹ̀lílọ́m alàlùkọ́lùbí wà láàkìrọ̀ ó tún jẹ́ atọ́nisọ́nà lọ síbi nǹkan tó bá pamọ́ tọ́lọ́ ń bá fẹ́ ká mọ̀ ọlọ́run a máa lo àlànsábàbí rẹ̀ àti àlámẹ́rí alìkìyàmà bẹ́ẹ̀ láti lè gbẹ́ náà wọ́n bá gbọ́ nǹkan tó lọ́wọ́ wọ́n bá òjì àárí bẹ́ẹ̀ láti gbàgbọ́ ó sì ń sọ fún wa bákan náà alìkìyàmà náà bẹ́ẹ̀ láti lè gbàgbọ́ ó sì ń nípa kọ̀kọ́ pé ah, ẹran gbogbo àwọn tó ń sọ ìlú ìsàárè wọn àgbẹ̀ nìkan ẹbẹ̀ bẹ́ẹ̀ ni ó ti adi nǹkan tí ẹ fẹ̀ sí ah, eléyìí kò yẹ ìyàwó bákan náà lórí àwọn àlámọ̀rí ti àlìkíyàmà náà àwọn nǹkan wo ó lè yóò fi lè lékún tí èèyàn fi mọ̀ pé à ah, nǹkan orí ní tòótọ́ àlàámà jẹ́ adarí lọ síbi pé gbogbo tí ó ń sọ yìí bẹ́ẹ̀ lọ́mọ rí kò sí níbẹ̀ ọmọ fẹ́ǹsì mẹ́mẹ́ fáwọn mẹ́mẹ́ ó tún tutù kí wọ́n sì máa gùn bẹ́ẹ̀ nígbà ọ̀bá wọn sùn bẹ́ẹ̀ àwọn àti ìmọ̀ náà ní ìkìlá fàbẹ́rìk ṣùgbọ́n nígbà tí ó sùn lọ yàrá yìí nǹkan jẹ́ ìdàkejì bí ó ti sùn òní ti rẹ́ lójú wọn ẹgbẹ́ bí wọn yàtà alam wọn yàtà azab àwọn ní lójú wọn kọ́dà nígbà tí ó jí padà kọ́ọ̀mà sẹ́yìn alhal ó yìí ó jí padà lẹ́yìn tó dẹ́pẹ́ ó kó ìrìnàbọ̀ nǹkan ṣe rí

Ah, ìyà ń jẹ mi bẹ́ẹ̀ yàrá kú ìyà lè jẹ mi gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ bá kú náà ẹ̀mí lè ṣe kí ni o ò lè gbádùn báyìí yóò máa jẹ́ àǹfààní fún yàn láti lè bá kódìrì sí nítorí ọ̀bá máa ń fẹ́ eléyìí tí wọ́n wá ń ṣẹlẹ̀ sí yàn láyé nínú yàrá téèyàn wà kéèyàn lálàá pé òǹgbò plane plane plane tí òṣèré gbé wọn gidi ọgbà ilé wọn ká wá pé inú yàrá àjọ wípé táyé bá wà lè kí ọpọlọ rí lójú rẹ bẹ́ẹ̀ kí ara sì lè bá lọ bẹ́ẹ̀ nínú yàrá ìkẹyì náà òun ni eré ti lé ọ ẹnu àwọn yàrá ìrẹsì rẹ kò fẹ́ gba ìtẹ́ eré kan àjọ ìpè fama haril ahiro bó wa ni àlámẹ́rì tọ̀rọ̀ ó ṣe rí tọ́ gbàgbọ́ yìí o wọ́n ti fi egige ń bẹ̀rẹ̀ ọ̀ láyé kó o lè rí ìmọ̀ ọlọ́run ọba. bákan náà ọmọnìyàn ma ṣe mà ó sì dá abẹ́kọ̀ọ́ máa ṣe mà lórí àwọn àlámẹ́rì àlìkìámà tí ó bá ń sọ fún yàn ọpọlọ sí bí ọlọ́run bá ṣe jẹ́ ọpọlọ ń bí láyé ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ọlọ́run ó fi àlá yóò fi sun máyàn wípé hàn ah, gbogbo ń tó rí tí ń yà lẹ́nu yìí ebi ńlá ṣẹlẹ̀ síwájú ẹ̀yìn láàrin ìṣẹ́jú mélòó ìlọrin adúrú mẹ́lì báyìí láàrin ìṣẹ́jú mélòó ìlọjọ́ oúnjẹ báyìí ọlọ́run ti ibi ọlọ́ Saudi ó ti Nàìjíríà ọlọ́ Amẹ́ríkà tó jẹ́ pé kí ẹ bá di ẹlòmíì gbogbo prọ́sẹ̀sì ntó ẹsẹ kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ ọyà fọ́tò ọyà fọ́tò tán ọlọgbà passport òjò ọlọgbà passport bóyá lẹ́yìn ọ̀sẹ̀ méjì ní ọjà fún ọgbà passport tán ọkẹ lọ sẹmbàsì wọn dá padà bí ẹ méjì bí ẹ mẹ́ta lẹ́yìn ọdún kẹrin karùn mẹsẹ fún fisa tòǹtì náà yóò sì lálà lóru ẹyọ owó kan òru passport òru náà passport òru náà òru náà lọ sẹmbàsì òru náà òru náà òun náà ló tún lọ airport òun náà gẹ́gẹ́ náà òun náà ló tún gbé plane nínú yàrá ẹ̀kọ́ tó yàn wá tí wọ́n bá wa sọ fún wa wípé ìmọ̀ ń bẹ lálìkì àmọ́ eléyìí náà sùn wa mọ́ èyí tí ó di àlìgbà òbí méjì ẹlẹ́ẹ̀kẹta anẹ́fúnà àríyìn mínà rúà àǹfààní tó wá tóbi ọ̀bẹ níbi ànátàn láyé o àkọ́kọ́ ó kí àti ẹ̀rí pé èèyàn méjì àti ọmọ ẹgbẹ́ nìkan pé à mo mọ̀ láǹkà báyìí mo bá mi kí n túmọ̀ rẹ̀ náà aláì irú ẹ̀ ọ̀dọ̀ ọlọ́run ọ̀bàdì ti máa ń wá ó ní àǹfààní tó pọ̀ gan àkọ́kọ́ náà wà àǹfààní tó ní a máa jẹ́ kí ẹ̀sìn bí tùmí náà lọ́ọ̀ lílì mìíní ọlọ́run a máa fi rin ẹsẹ̀ àwọn ẹni rẹ̀ mọ ojú ọ̀nà rẹ̀ kí wọ́n lè bá wà náà tí kò ní í ṣe iyèméjì mà nítorí lẹ́yìn bó ti wá lọ àdìsọ fẹsẹ̀rẹ̀mù lẹ́yìn anáwó náà yẹ kọ́ fi áhìrì zaman ilà al-mubashirat bá dìgbẹ̀yìn ìgbà kò ní sí nǹkan kan tí yóò ṣẹ̀kú mọ́ àyàfi àwọn tí ó máa fún ní ìrọ̀ dùnú fàkọ́lù máa ń yẹ̀yà Rasulullah àwọn sàbẹ́ ní ẹ̀wọ́ ni tí ó máa fún ní ìrọ̀ dùnú tó bá dìgbẹ̀yìn gbà ó ṣe rán ní àrúyà sọ́ọ̀lìhà òun náà ní àlá tó dáa tó kí àgbo yàrá al-mu'min àwùjọ ọ̀la tó dẹ́pẹ́ mùmí ni máa lá àlá yìí tàbí kọjá wípé ẹnìkan lọ́ba lá bákan náà àríbí tó sọ́fà náà dìtìmí pé tó bá di ìgbẹ̀yìn gbà látàkà àdúrú ìyá mi kẹ́kìrì á yọ sọ̀rọ̀ nínú kí àlàtí mú mi ní lẹ́ni ọlọ́run tí ọmọ aláǹgbà náà kó má fẹ́ rí bẹ́ẹ̀ yóò jìnà bákan náà lára àǹfààní títún bẹ níbi àlá òun náà ni pé àlá jẹ́ fáàtì àtúkọ́yìrìn fi òmùrè àfihàn a máa jẹ́ ìfínà rẹ fún yàn lórí àlámẹ́rí àlìkìyàmẹ́yàn ó kún bẹ́ẹ̀ mú mùsùlùmí tó jẹ́ pé àlọ́ àgbà fáwa alfubail ibn iyab ọ̀sẹ̀lẹ̀tì malik ibn dinar tẹ́lẹ̀ bá padà gbà wá á padà sọ ìtàn àwọn èèyàn insha Allah ta'ala àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú àti àti lọ sáájú wa kódà kí ẹ mẹ́yẹ ta wà lóẹ̀ náà di sí kódà ó sì ń bẹ́nu mùmìnì tó jẹ́ pé the ruya yazdadu imanan wa taqwa àlà náà ni àlà tí ó fi dẹn tí ìgbàgbọ́ rẹ̀ sọ̀nà tí ó gbópọ̀ sí ipá rẹ̀ sọ̀nà tí ò ní agbára sí jẹ́gbẹ́ ṣẹlẹ̀ sí Abdullahi ibn Umar kí sì ní tẹ́sẹ̀lẹ̀ sí Abdullahi ibn Umar nínú aláàrẹ̀ tó gbajúgbajà sáàjọ mọ̀ yẹn kí ni ànábì sọ ń pa abúlé bínú ọmọ nígbà tí wọ́n pé ọkùnrin kan a máa jí lọ́rù kọ̀ wá dí òru padà mọ́ ọlọ́lá àgbà tí abúlé bínú ọmọ sọ àwọn aláìfọ́ àrùn sàṣẹ́lá ó ń sọ ọlọ́ni hmm, ní ìmọ̀ rọ́jò la abdullah lọ́wọ́ kan lè sọ lè rìn lẹ́yìn sàdánkátà abúlé bínú ọmọ lọ́kùnrin tó bá jẹ́ wípé kọ̀ máa fi táàmù kan bẹ tí òun lè mọ èèyàn dáadáa mọ́ kò pé ọlọ́wọ́ àlàtọ́lá àbí wọn tí ọba ti lè fi náfìlì òru yẹn yẹn lẹ̀ fàdánkàtà rẹ̀ lọ́kùnrin kí ni tí àbúlẹ́gbọ̀n ọmọ rẹ̀ mẹ́ fàkànnà báàdù àbúlẹ́gbọ̀n ọmọ rẹ̀ lẹ́yìn ìgbà láyà náà mọ̀mọ́ láti gba àsìkò díẹ̀ báyìí fi máa ń sùn ní òru láwọn àti tó ń bẹnu àlá àlá tẹ̀lé rẹ̀ àwọn ẹ̀jẹ̀ pàṣẹ àtọ̀kọ́ ìdìtì òmù ìdúnìyà bọ́kẹ́ máa jẹ́ ìsìlẹ̀kùn rẹ̀ níbi àlámẹ́rì ọ̀run àti máa jẹ́ ìsìlẹ̀kùn rẹ̀ níbi àlámẹ́rì ayé gẹ́gẹ́ bí kọ́nà wọn ṣe ní atọ́nisọ́nà lọ síbi téèyàn ti rí jẹ mú tó pure ọlọ́run a máa ṣe ní atẹnisọ́nà tí ó sì fi ibi ìwòsàn ààrẹ ti ń ṣẹ́yàn tàbí èèyàn tí ó sì gbébi àlá gbogbo wa kódà tàbí kẹ́nìkan fojú wẹ̀yẹ̀ gbẹ́dà àtàrà ní nǹkan bíi ramadan mẹ́ta sẹ́yìn ọlọ́run lè gbẹ́ra fún yẹn bẹ́ẹ̀ lójú oorun àwọn àpẹẹrẹ báyìí ọ̀pọ̀ tí a fẹ́ lè kàtẹ́ kódà mélòó mélòó nu àlá rẹ̀ tọ́jú wípé pẹ̀lú àánú rẹ̀ bákan náà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí ọ̀sẹ̀lẹ̀ sàlàyé mi náà fún ẹ̀ tó jẹ́ pé nǹkan náà wọ́n fi ṣe àwòsàn tó mu ojú ọ̀nà ọba ṣe kí ni o lọ́nà ọba fi fi hàn tó sì rí bẹ́ẹ̀ náà tá a bá wí báyẹn tán bákan náà lára àǹfààní àlà bọ́lá ń bá mu wá báyẹn tó bá di pé gbogbo ilẹ̀kùn bá ti mọ̀mọ́ nàbí àdámọ̀ láyé nígbà míì ọ wà ní àhámọ́ ni o ọ wà nù ìgbèkùn àárẹ̀ ni o ọlọ́run máa mú ọ̀là wá fún lójú hàn tí ó ṣe ní fẹ́ àlẹ́ o ní tọ́lọ́mọba fi sílẹ̀kùn rẹ̀ fún tí ó fi sílẹ̀kùn ìdùnnú fún alábàdí ìlànà àánú tàbí tọ́lá wọn bọ́ fi bá mú ìpààrọ̀ aburú tí ń bẹ ní ẹ̀ lọ tọ́lá wọn bọ́ fi bá mú wa ilé wọn tó fi jẹ́ pé àwọn tí wọ́n bá ń bẹ ní ẹ̀wọ̀n ọlọ́run dákun gbogbo ọ̀tí ń bẹ lẹ́wọ̀n tó jẹ́ wípé wọn ò mọ́ ọmọ mẹsẹ̀ ọlọ́run bá ní yọ̀ ń bẹ̀ o ẹ mọ̀ tí ẹ mẹsẹ̀ bá ní fọ́ tó ẹlẹ́ni o jẹ́ wọlé mọ́ o àwọn tá a ti mẹ́rin méjì àwọ̀ gbogbo ẹni tí o fi sípò ní Ahama ntí bẹ́lẹ̀ mi wọ́n jù òun náà nígbà àwọn òkè jáde lọ́bi jẹ́ pé ọ̀rọ̀ tí máa jù nínú ọ̀rọ̀ wọn òun náà ní tí wọ́n bá lálàlà ìní máa kù fún wọn ọlọ́run máa tulẹ̀ náà nígbà fi dáadáa lọ́kẹ́ náà àwọn ọ̀jọ̀gbọ́n fi sọ báyìí pé kharajna من الدنيا ونحن من عاليا خيرنا من الدنيا ونحن من عاليا فلسنا من الأموات فيها ولا الأحياء فلسنا من الأموات فيها ولا الأحياء فلسنا من الأموات فيها ولا الأحياء خلقنا من الأموات فيها ولا الأحياء إذا جاءنا السجان يوما لحاجة إذا جاءنا سجار يوم لعادة عجبنا وقلنا جاء هذا من الدنيا عجبنا وقلنا جاء هذا من الدنيا عجبنا وقلنا جاء هذا من الدنيا عجبنا وقلنا يا هذا من الدنيا لنفرح بالرؤيا فجل حديثنا ونفرح بالرؤيا تجوز حديثنا إذا نحن أصبحنا الحديث عن الرؤيا إذا نحن أصبحنا الحديث عن الرؤيا إذا نحن أصبحنا الحديث عن الرؤيا إذا نحن أصبحنا الحديث عن الرؤيا تعالى تبدلوا له إبياني ومن آتبي كاكوتو وأنا كبير بلامو توبيك الظلمي والسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته تو أدوكو فولون الحمد لله آه أولون مباني سيلة ساري آمين ولا لا إله إلا الله آه وباتم يقول يا يو يو يو يو جيكو فوا إن شاء الله تعالى ونالي أتنبون wọ́n tún máa tẹ̀síwájú lọ́la fún wa níbi tí wọ́n bá ní fi orí rẹ̀ tì sí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba àlekíọ́lá ní ilé agbóhùnsáfẹ́fẹ́ ní báyìí sheikh wa abdulrazak arúgbóṣúnà wọ́n bẹ pẹ̀lú wa bákan náà àfa wa hamza orí ẹkùn wọ́n bẹ pẹ̀lú wa àwọn àfáà alẹ́ tí ń gbọ́ wọn láti àtòní kọ́lọ́mbà ní sanwó ní ẹ̀sán olóore atọ́kùn ètò òun náà ni Ismail Musa ẹ̀rọ àlá àwọn nọ́mbà wa tí a máa ń pè àti kápẹ́rẹ́ síbẹ̀ zero zero fifty seven fifty five sixty one forty one àti zero zero sixty six forty one oh seven oh eight títí ọ̀la asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum asalaam wa rahmatulahi wa barakatuhu.